رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته في المعقد الثالث رعاية فنونه في الأخذ وتقديم الأهم والمهم قال ابن الجوزي رحمه الله في سيد خاطري جمع العلوم ممدوح جمع العلوم ممدوح من كل فن خذ ولا تجهل به فالحر مطلع على الأسرار <clears throat> ويقول شيخ شيخنا شيوخنا محمد بن مانع رحمه الله في إرشاد الطلاب ولا ينبغي للفاضل أن يترك علما من العلوم النافعة التي تعين على فهم الكتاب والسنة إذا كان يعلم من نفسه قوة على تعلمه ولا يسوغ له أن يعيب العلم الذي يجهله ويزري بعالمه فإن هذا نقص ورذيلة فالعاقل ينبغي له أن يتكلم بعلم أو يسكت بحلم وإلا دخل تحت قول القائل أتاني أن سهلا ذم جهلا علوما ليس يعرفهن سهل علوما لا قراها ما قلاها ولكن رضا بالجهل سهل انتهى كلامه المعقد السادس أبني الاتفاع رعاية فنونه في الأخذ وتقديم الأهم فالمهم nínú àwọn nǹkan tí ó máa ń ràn yàn lọ́wọ́ láti lè jẹ́ kí èèyàn mọ rírì ìmà tí sì máa ń jẹ́ kí mọ̀ sarajọ síyàn lára ri'ayatu fununihi fil akhd tí yàn bá fẹ́ máa gba kéw ó kíyèsí ẹ̀túntún tí n téèyàn fẹ́ máa kọ́ yẹn tó pẹ̀ka àwọn ẹ̀túntún n téèyàn fẹ́ máa kọ́ kéyàn ó kíyèsí alfununu kẹfìrà àwọn ẹtúntún tí màmá ń pẹ̀ka sí ó pọ̀ ó pọ̀ àmọ́ ìmí ń bẹ àǹfààní rẹ̀ pọ̀ jù mí lọ ìmí ń bẹ òun ló yẹ kọ́kọ́ kọ́ síwájú kí tó lọ sí fánù ni sọmọdé èèyàn bá ti mọ eléyìí àbí èèyàn bá ní olùkọ́ tí ó ṣàlàyé eléyìí fún yà a máa jẹ́ kí agara ó dáyàn níbi wíwá mà alasẹ̀bí ní misal ìwọ lọ fẹ́ lọ kí ó lọ́dọ̀ àfà ìwọ ló sì sọ tí àtọ́ màkà nínú àwọn àṣìṣe tí máa ń ṣẹlẹ̀ ní ìgbà míì ń bẹ àfà ó lè máa bí ọ lè pé tíra lẹ́fẹ́ màkà ọ̀nà méjì ló pín sí ìmọ̀ kó ṣe pé àfà yẹn o dẹ ó tì ọ síwájú ìwé òní pé à ah, mm, ẹja máa fọ́ fátìwò ìbárí nínú ọ̀dà ẹ máa ìmá ó sì ṣe pé àfáà yẹn láàyè jído tórúkọ tààlè ó ń gọ́ òun bá ṣe máa ń kọ́yàn ó nímà ṣùgbọ́n òun gọ́ òun bá ṣe ń àbíkọ́ wípé ó fẹ́ yìí ẹlòmútìrà kan pàtẹ́ bá wá ń ka síra wọn kẹ tó ka débi kan ibẹ̀ ló lọ́gbé ẹ̀dá dò ẹlòmútìrà báyìí wa sọ ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló lè jẹ́ ṣùgbọ́n ó dáa fún yẹn fúnra èèyàn àbí fólùkọ́ tó fẹ́ kọ́ yẹn kó mọ àwọn ẹ̀ kó kíì sáwọn ẹ̀ tuntun yẹ kéèyàn kọ́kọ́ wọ̀ kéèyàn tó wọ̀ mí ìyẹn ni rẹ̀ áyà tó yìí fìlà àkàdé kẹ́yìn ó kíyèsí ẹ tuntun tí mọ̀ yẹn pín sí èwo làkọ́kọ́ èwo ló yẹ kẹ́yìn ó fi ṣe kẹ́yìn níbi kíkọ́ wà taqdim al-ahami fẹ́lìmù èyí tó kọ́kọ́ ṣe kókó jù nínú ìmọ̀ kẹ́yìn kọ́kọ́ ti yẹn síwájú ṣáájú kẹ́yìn ó máa kó tó ti kẹ́yìn ó máa ká al-muhim náà. قال ابن الجوزي رحمه الله في صيد خاطره afọ́wà Ibn al-Jawzi rahimahullah wọ́n bá kó bá kẹwọn tíra àwọn sọ́ìdò kọ́ọ̀kẹ́ nínú tíra àwọn yìí wọ́n sọ ọ̀rọ̀ kan jáde mẹ́ Ibn al-Jawzi ó yàtọ̀ sí Ibn al-Jawzi Ibn al-Qayyim al-Jawzi yàwó Ibn al-Jawzi ó yàtọ̀ Abul Faraj Abul Faraj nìkúnú yàrá Ibn al-Jawzi ọ̀tọ̀ nìyẹn àwọn náà kọ tíra telbis iblis ṣùgbọ́n ibnu Qayyimil Jawziya ó yàtọ̀ àyàmọ́ fẹ́ máa ń gbé síra wọn ẹlẹ́mìnà ibnu Qayyimil Jawzi <laughs> ibnu Qayyimil Jawziya ọ̀tọ̀ ìyẹn ni kìlìmẹ́rù àṣẹ <clears throat> ṣẹ́fìlà mùsùlùmí rahimahullah أبو الفرج لي ابن الجوزي جمع العلوم ممدوح كان يوري ما تقبع قا ممدوح انتو دان نعم من كل فن قل فلا تجهل به فالحر مطلع على الأسرار من كل فن gbogbo ẹ tútù mọ̀ pátá hus gbìyànjú kọ́wọ̀ rẹ̀ ọ̀tẹ̀ tábà lọ pé ìmọ̀ yìí ó tún ní ṣe pẹ̀lú ìmọ̀ tó ń wá má fojú rẹ̀ rẹ̀ gbìyànjú kò má wà látẹ́jọ albì mọ́sàlá ìmọ̀ kan nípa èyíkéyìí nínú ẹ̀tùtù ìmọ̀ tó wá yìí ọ̀tọ̀pọ̀ fẹ́ kọ́mọ̀ nípa ṣẹ̀ríà <clears throat> a wa ni o lai ke elimu farọọ ye a bụ hei ti osu n'oge a bụ tia hei ti elimu n'oge la olumu ali n'oge Gbogbo awan ile itooluwekwere anyị awa etu tụnụ ima iṣere ananye soma ma anyị ịma kankan n'efọsọ afọ anyị nkwụnye fani ekwu gbogbo etutun tụnụ to n wa dìímú rípò mọ́ wọ́lá àtẹ́jẹ́ albi mọ́sá ìmọ̀kan nípa ẹ̀ falhurru fírífẹ́ tó bá jọ mọ́lúwà alhurru una ay alharis almushtaid almushtaid alharis alatọ́lá ẹni tó bá mọ́ tí ń ṣe ní dìímà tọ́jú olùgbìyànjú mọ̀tọ́lẹ̀ún alẹ́lẹ́sọ̀rọ̀ tọ́mọ́dé ń sọ pé àwọn nǹkan kan ẹ̀dọ̀ kí ìmọ̀ tí ń wà ẹni yóò fẹ́ ẹjẹ́ ما ẹjẹ́ من náà mà fàlẹ́rú أنتم ẹni tó máa jí ń ṣe tọ́jọ́ mọlúàbí mùtọ́lẹ̀hún yìí máa fẹ́ jẹ́ kójú òun kójú òun náà débẹ̀ yìí máa fẹ́ fojú tiẹ̀ náà gan ni alẹ́lásà tábàlá sírí ní kankan níbi ìmà tó ń wá ẹ yóò fẹ́ máa sírí náà ويقول شيخ شيوخنا محمد بن مانع رحمه الله في رسالة الله ولا ينبغي للعفاوى شيخ شيوخنا عفا عفا نوى ورقواني محمد بن مانع رحمه الله في إرشاد الطلاب nínú tíra àwọn kan إرشاد الطلاب ní ìrìṣàdì Muhammad bin Abdul Aziz Muhammad bin Abdul Aziz bin Mani Ọ̀nàíza ni wọ́n bí wọn sí Ọ̀nàíza lórílẹ̀-èdè Saudi Arabia àfáà yìí wọ́n jọ kanú àwọn ọmọ akéwu Sheikh Abdurrahman bin Nasir As-Sa'idi ibi tí àfáà Ibn Uthaymeen ti kéwu ọ̀làwọn náà ti kí wọ́n rẹ̀ àgbàfà ni wọ́n lórílẹ̀-èdè Saudi Arabia wọ́n ti pẹ́ o àwọn ti pẹ́ àfáàwà yìí wọ́n wá kọtíra àkàtà ń pè ní irishadu tola àwọn àfẹ́ ìsàdìlé wọn yìí dá kọtí àkàtà irishadu tola tọ́wẹ́ lọ́ra tí àwọn ẹ̀lẹ́gùn إرشاد الطلاب إلى فضيلة العلم والعمل والآداب إرشاد الطلاب إلى فضيلة العلم والعمل والآداب قراءة الداني إرشاد الطلاب إلى فضيلة العلم والعمل والإرشاد kí ni wá sọ nínú wọ́n ní kò lẹ́tọ̀ọ́ fún ẹni tó bá jẹ́ ní iyì ẹni àpọ́nlé ẹni tó mọ̀ nǹkan tí ń ṣe nídìí mà. èyíkéyìí mà sí àbá ti rí wúlò kò yẹ kéèyàn ó pàtí o kéèyàn máa ti le jù só wúlò kéèyàn gbàjù pàápàá jùlọ nínú mẹ́sàn pàápàá jùlọ ìmọ̀ tí ó ràn ọ́ lọ́wọ́ tó fi lè gbàgbọ́ yé alkitabu wa sunna tó fi gbàgbọ́ yé alkur'an àti sunna Ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ tí ó ràn lọ́wọ́ nínú ìmọ̀ táwọn máa ń sá fún ẹ̀rí máa ń sá fún àwọn ìmọ̀ tí máa ń ràn yàn lọ́wọ́ ni láti lè fi ṣe kíni o láti lè fi gbàgbọ́ yé alikitaabu ọ̀sùn ẹ̀rẹ́ lómi tí ó máa ka hadith tí bá ń tú hadith yẹn àìmọ́gbọ́ náà wù ẹ̀yẹ yóò sọ mọ̀fúlù yóò sọ di yóò sì sọ fáìl yóò sọ di mọ̀fúlù pé ìtumọ̀ yóò dàrú so má sọ wípé náà wù lè sọ́rí fù lè kọ́ wa sọ wípé ó nídìí ẹ̀ kùrán lọ́fẹ́ á tafsir lọ́fẹ́ gbọ́yé náà afáà ní wọ̀là yámbàgbé ilfọ́ ọ̀dún kò lẹ́tọ̀ fún gbogbo ẹntọ́ mọ́ tí ń ṣe àyíyàtùrúkà ni ó kó fojú rẹ̀ náà ìmọ̀ kan ní àwọn ìmọ̀ tó wúlò allati tu'inu ala fahmil kitabi wa sunnah gbogbo yóò ṣe yàn láǹfààní yóò sì ràn yà lọ́wọ́ láti gbàgbọ́yé alkùrán àti súnà ìdàkánà yà alámi náfsí kó watan alátàlórí lókùrùgbà tó bá ti rí wípé agbára rẹ̀ gbé láti kọ́ ìmọ̀ yẹn fojú rẹ̀ gbajúmọ̀ náà ولا يسوغ له أن يعيب العلم الذي أن ويبلي بعالمه فإن هذا نفس ورذيلة ولا يسوق له كلته kò lọ tábánì kankan sáádà kéèyàn fi ẹnu tọ́lọ tẹ̀rín hmm? kí nǹkan lọ tẹ̀rín kí nǹkan kan má di lọ́wọ́ wà láyà so àìdérù máa kò kò bá mú kò lọ bẹ́ẹ̀ an yà ìbàlẹ̀ ìlìmá kí ọmọnìyàn kan kọ́ wá máa fi àléébù kan ìmọ̀ kan alẹ́bí yẹ̀jálò nítorí pé kọ̀ mọ̀ ìmọ̀ yẹn torí pé ìmọ̀ yẹn kò mọ̀ wà yóò zìrí ya bí àlèmì àbí kọ́ wá máa ṣe kí ní o kọ́ máa fẹnu sáátà àwọn onímọ̀ èyí máa hmm, wọ́n ní wọ́n dà lè ìsánù àdúwò ma gẹ̀gẹ̀ ayò ọmọ nìyàn máa mú lọ́ta ní ọba jùmọ̀ ẹ̀ẹ́dẹ̀ bàrá ìdúwó ara ìdúwó tó gbogbo ẹ̀ lọ́yẹ́kọ́ mọ̀ ní rọ́rẹ̀ gbogbo ẹ̀ ilimul mustala mustala láti ní rẹ̀ ní sọ́nù náà gbogbo ìmọ̀ tó bá ti mà má fẹ́nu ṣáta ẹ̀ ìmọ̀ fẹ́nu ṣáta ìmọ̀ kan kò ní jẹ́ kéyìn ó lè gbìyànjú pé ẹ̀fẹ́ màmá ẹ̀ bójúlẹ̀ tí màá lè tó wọ́n ní dídẹ̀ fún wà láyé sógùlà kò lẹ́tọ̀ fún ọmọ akẹ́kọ̀ọ́ àyẹ̀ ìbẹ̀lẹ̀ ìlmẹ̀ lẹ́bí yẹ̀jìhálùkù wà yóò sì rí àbẹ̀ àlèmì kọ́dà ẹ̀lùmẹ̀wẹ̀ ẹgbó ní àwọn olóògbà àwọn ẹlẹ́gbà àrùdù aládùn tó kúnlẹ̀ ṣẹ́tọ̀ ọba mọ̀ só burú ni lọ́nà ìtàn bá mọ̀ sí fi ń ṣẹlẹ̀ àti bàbá mọ̀ tó fi ṣe dáadáa gbogbo àwọn mọ̀nbùmẹ́ẹ̀tì àfọwọ́ ẹ̀dùn kọ́ ní jọ̀síyà mọ̀nbùmẹ́ẹ̀tì imam sàdì tí wọ́n fi nà sọ́mọ̀ gbogbo àwọn kọ̀wé lùkìyà ìjọba rùn náà nà máa kọ́fíà tó bá ti mọ́ mọ́ fẹnu kí ni o mọ́ fẹnu ṣáta àwọn tó mọ́ fàyínà hádà náksùn wọ̀rọ̀ dìlà ọ̀ mọ̀ ní àlẹ́ àbùkù ẹni tó bá ní làákàyè in tó tọ́ tẹ́yàn bá fẹ́ sọ̀rọ̀ ìmọ̀ ní kíyàn fún ọ̀sọ̀rọ̀ tí yóò bá dẹ̀ ti nímọ̀ nípa nǹkan àyíyẹ́sìkò tàbí fi ilẹ̀ kọ́ rárá sí sùúrù rẹ̀ dákẹ́lú àyíyẹ́sìkò tàbí fi ilẹ̀ pẹ̀lú ìnífaradà ìyàdákẹ́ ọ̀rọ̀ yẹn ẹlọ kọjáde alkalam awìlẹ̀ ìdára tún tajiduru kìtàbátùhù bí máa ìdáhàfẹ́ ọ̀rọ̀ kan tó wọ́ sí ká fi omi góòlù ká fi kọ́ ni hmm? kí ni ọ̀rọ̀ náà fàlàákìlì ينبغي أن يتكلم بعلم أو يسكت àwọn èèyàn bẹ́ sọ̀rọ̀ máa pàdé lásìkò tàwà lórí social media àwọn èèyàn ń sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀kan ìmọ̀ ọ̀pọ̀ bá ń sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀kan náà ló tún máa túra ẹ láti rí súnmọ́ tó bá dákẹ́ ẹnu ẹ ní tó bá mọ̀ ní kò sọ tó bá ti máa ń parẹ́ yàtì sọ̀rọ̀ títí dìgbà tó lọ́wọ́ fi ní kò jẹ́ kí o kò má fàlàáàkì أن يتكلم mọ̀bẹ̀ẹ̀lẹ̀ o ní ẹni tó bá ní làákàì tí làákàì rẹ tí bá ń wúlò fún ọ pẹ̀ tí làákàì yàn sọ fún ọ pé pẹ̀lú ìmọ̀ ní kò fi máa sọ̀rọ̀ in tó bá sì ti mà ṣe sùúrù kò dákẹ́ mẹ́ wà ilá tí ò bá sọ́ra ọ̀rọ̀ rẹ̀ ó já sí èyí tí sọ̀rọ̀sọ̀rọ̀ kan tó sọ kí lọ̀rọ̀ náà àtàní alàbáhálà ìlànà àjáhálà ẹ̀yọ́nà ìgbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ àìgbóhùn ìrìnàtàhálà ẹ̀yọ́nà lọ́kọ̀ọ́ àmà ولكن الضال الجهل سهل ولكن ما وزنه ففعلة Àtàní wọ́n bá wọ́n mọ́rọ̀ kan bí wá bá mi, Anna Sáhálán bí ẹnìkan dá ń pè ní Sáhálù, Zamma ọ̀fẹ́nu ẹ̀tẹ́ jáàlá níta ìmọ̀kan ó fi ń kan olúmọ́ àwọn ìmọ̀kan lẹ́ìsà yá àrífò òun nà sàálù àwọn ìmọ̀ tí sáálù ọmọ ẹgbẹ́ràn bẹ́ẹ̀ ẹrù wúlò ó dé tí gbọ́ mi àtàrà <clears throat>

ó lè ẹ̀ mọ̀ fẹ́ mà àrùdù lè mọ̀ fẹ́ mà fàrọ̀ ìlú lè mọ̀ fẹ́ mà tó bá ti wá dà ní yọ́ wà gbádùn ẹ̀ gan gbogbo nǹkan mẹ́rin ó nítorí pé olúmọ̀ ìmọ̀kan ni láó kọ̀rá à tó bá yẹ kó ké ní tó farabalẹ̀ ké má kọ̀lá kò ní pàtì gbé kò dáa ولكن الرضا بالجهل سهل ولكن الرضا بالجهل wàlákín nà sáàl ṣùgbọ́n sáàlù ń tí ń ṣe ni pé ọyọ́nú sáìmọ̀ká nǹkan kó yọnú sí kò ń jálá ìmọ̀ká lójọ́ máa sọ sọ́kùsọ̀ lẹ́rẹ̀ kọ̀ fẹ́ wà wà yẹn pọ̀ ń sàlẹ̀ ẹ̀kí lọ́mà ẹ̀kí lọ́mà ẹ̀kí sọ̀rọ̀ ìwọ́ lọ́mà ojú wa ni wọ́n ìyẹn òun ṣe fáàrí lórí tó ní dákàlù bẹ́ẹ̀ ìwọlọsọwọlọ ń pípọ̀ wáyé fájẹ̀ àbó ní onípa kankan bẹ́ẹ̀ ọkọ̀ wọlọ́ lóníkọ̀ ṣáájú èrò ẹgbọ́n tí mo sọ kì í ṣe pé ìgbìyànjú kan ló ṣe abẹ́ẹ̀kọ́ tó ọbí jẹ́ pé wọ̀n náà kọ bí ṣáájú ẹ̀ àkókò kan lóró tọ́lọ̀ fi yọnu sí ọgbó wáyé ṣáájú ẹ̀ àkókò sọ́ nítorí lè tọ́pọ̀ òjìyàn lọ ní pé ìgbìyànjú kan tó ṣe tó fi tayẹ lórí ẹ̀dàwà sọ́wọ́ àwọn ọgbọ́n ẹ̀bùn sí wáyé ọgbọ̀n ọdún mọ́gbà lọ́wẹ́ ẹ̀lẹ́mí òníwẹ̀ kàkàdówó bí kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n yà láìmọ̀kan yóò sì kú láì mọ̀kan náà hmm? mo tó bí dáálé kò mú ọlọ́ọ̀kọ́ sọ wa ń bẹ̀ almuhim níta kàdà ibi tọ́rọ ẹ̀ parí sílẹ̀ ta ló mú nínú tíra àwọn ẹ̀tí mílẹ̀ jáde ìrìṣàdù tulab fi fadilati al-ilm wal-amal wal-adab liman نعم واصل وإنما تنفع رعاية حلول العلم باعتماد أصله wọ́n ní bẹ́ẹ̀ bá fẹ́ kíyèsí àwọn ẹ̀túntún ìmà tí a bá fẹ́ wà máa ìpìlẹ̀ méjì ìkéyàn gbára lé àkọ́kọ́ àkọ́kọ́ náà ọ̀nà ni kí takdimu alhammi falmuhim kíyàn kọ́kọ́ wo èwo ni ó pàtàkì jùlọ kíyàn tó wo ètò pàtàkì méjèèjì ló pàtàkì ṣùgbọ́n kan pàtàkì jùlọ wọ́n láwọn wo lè tó pàtàkì jùlọ mimma yaftakiru ilé ilmuta'allim àwọn ìmọ̀ tí yaftakiru ay yahtaj èyí tó máa kẹ́kọ̀ọ́ ní bùkátà sí fil qiyam bi fa'dha'i fil ubudiyyati lillah èyí tí ó fi lè máa rí múṣe àwọn ojúṣe ìjọsìn rẹ̀ fọ́lọ́hun nínú àkọ́kọ́ ni bó ṣe pẹ́ lè kí ó tó o lè ṣe rọ́ọ̀bù nọ́bá gbé ojú kùránì kan ilẹ̀ pàlájì òdílẹ̀ ó ṣe rọ́ọ̀bù ẹ̀ ṣùgbọ́n nọ́bá ní kọ́ ọ̀sọ̀ àwàlá tàṣáwùdù ọmọ هذا هو الأهم èyí tí èyí ó fi sin lọ́hùn kéèyàn kéèsì àkọ́kọ́ ní màdínà wa náà. نعم والآخر أن يكون قصده في أول طلبه تحصيل مختصر في كل فن حتى إذا استكمل أنواع العلوم النافعة نظر إلى ما وصف طبعه منه منها وآنس من نفس وآنف من نفسه قدرة عليه فتبحر فيه سواء كان فردا واحدا أم أم أكثر والآخر àkíyèsí ẹlẹ́ẹ̀kejì olùpẹ́ àyà kú na kọ́sùdù fi awwal tọ́làbì yìí in tó gbọ́dọ̀ jẹ́ èròǹgbà ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ nígbà tó bá kọ́ bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ tàṣílà mọ̀kútásọ̀rọ̀ fi kulli fan gbogbo àwọn mọ̀kútásọ̀rọ̀ àwọn tí a pẹlẹbẹ pẹlẹbẹ pẹlẹbẹ kéékèèké tí wọ́n bá kọ ní gbogbo fani kó rí pé gbẹ̀lú ga ní gbogbo fáànì ti fíkì òkà ti òṣùlù fíkì òkà ti mùsùlá alhadis òkà ti náà òkà ti sọ́rùfù òkà ti hadith òkà fi kulli fáànì mukhtasar واضح حتى إذا استكمل أنواع العلوم النافعة títí tí ó fi rí wípé òun ti sàṣe pé òun ti kọ́bà gbogbo tó máa ń sọ̀rọ̀ nípa gbogbo ọmọ yẹn òun náà lè sọ̀rọ̀ gbẹ̀. wọ́n lẹ́yìn wá gbà náà nọ́bọ̀rọ̀ ilẹ̀ ma wá fọ́kọ̀tọ́ bá áhùmí ni àà yóò wá wò pé ewu ni ó dàbí ẹni pẹ́ ní òun fà sí jù nínú mọ̀ẹ́ ó sì àbáyé ewu ló dàbí ẹni pẹ́ ara àwọn ọmọ yá gágá sí jù lóògùn ọ̀tọ́ ti kọ́ yẹn wà á ná yóò wà jìdò níbi yẹn sàwá ń ká ànà fàndàn wà ìdá ó lè jẹ́ ojúpò ẹtútù mọ̀kání ọ́kàtà ó lè jẹ́ ọkàlẹ̀ orípútọ̀ ọ̀dà nínú gbogbo àwọn ṣẹ̀rẹ̀yà àti mọ̀kọ́ ì fẹ́kì usulu fẹ́kì ulumul hadith ulumul tafsir ilmul faraid bàtàwà ọgbẹ̀gbẹ̀ ọ̀dà bẹ̀ ní fara ń yóò wà tàbí ara síbẹ̀ ṣùgbọ́n tó bá ń bi léèrè fíkìú náà ọmọ o ó ti ka mọ̀tásọ̀rọ̀ nípa kọ́ọ́dí ó ti lè mú ilmi faraid ó ti lè mú usul fiqh ìdí ìyà tó jẹ́ pé kò sí bá àfọ́ ó ṣe ní ìsìn ààbì àtọ̀ pẹ̀lú ìmọ̀ tó yóò tún láwọn kan tó ṣe wípé ó jìdọ̀ mẹ́ bó sí rí nìyẹn lápòjú ìmísìn tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa lóga wọn ò ní ṣe istishhad pẹ̀lú ọ̀rọ̀ Sheikh Al-Albani rahimahullah abẹ́ẹ̀kọ́ bó tilẹ̀ jẹ́ wípé àfún lóga tó bu àyà Sheikh Al-Albani ṣùgbọ́n tá bá ń sọ̀rọ̀ nípa hadith wọn ò ní ṣe al pẹ̀lú ọ̀rọ̀ al-imamu àbí al-imamu Abdul Khair al-Jurjani tó bá kẹta sí wúni ọ̀rọ̀ rẹ̀ yóò ní ní kò ní lákàwọn kì í wá ṣe wípé òun náà kò mọ pàdé ṣùgbọ́n kì í ṣe ibi tó tàbá hárọ̀ sí ni ó ní àwọn afọ́wà dr sharaf bùnọ̀rọ̀ ọjí gbadibọ̀ hajjọ́láwàrá wọ́n ń sọ nípa àfáà kan tí ń ṣe wáṣẹ̀ tí wọ́n ń sọ ọ̀rọ̀ fẹnu yẹpẹrẹ al-Imam al-Bukhari wọ́n á ní ẹ̀yin tẹ́ ẹ̀ tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ní Imam Buhari ọ̀pọ̀lọ́gà níbo la fẹ́ ṣe yẹ̀yìn má ṣe ibi ló gbà gẹ́gẹ́ ẹlẹ́ ààrí yìí sí mọ́bẹ̀ ibi ṣẹ̀rí àná ààrí ríkì ààrí níbo ibo gẹ́ẹ̀lẹ̀ yìí bí lọ́gbìn sí àdíjì nìkan ìmọ̀ Bukhari mọ̀kànmọ́lọ́gà ọ̀yájú ríkì ọ̀yájú nasalọ́lọ́ sàlámù ṣèdí yẹn tó jẹ́ pé àwọn àfáà tí wọ́n ṣáájú wọ́n máa ń ní al-ilmam bí mukhtasarat fi kulli fann gbogbo fánà yẹn ni wọ́n mọ̀ wọ́n ti ká mukhtasarat pẹ̀ wọ́n wà padà wá sí fún wọ́n wà wọ́ àwọn agbègbè kan wọ́n wà tàbá ha síbẹ̀ ó wà lè Ibu mà ní wọ́n yẹ bá ń sọ̀rọ̀ pàlógà ibú mà ní wọ́n marjáwù ní wọ́n bákan náà bá jẹ́ wa yẹ bá sọ̀rọ̀ pa òṣùlù fíkì marjáwù ní wọ́n àwọn afáàmì wà báyìí tàbí ìdí ń bẹ abala kan náà ni wọ́n afọ́wa فضيلة الشيخ العلامة عبد العزيز بن bin الله bin باز رحمه gbọ́dọ̀ bìí sí ẹ́ àfàládìsì níwọ̀n kí ni mo wè àfàládìsì kìí ṣe gbogbo àṣà fún ọ̀la àfàládìsì òfin ní ìfẹ́ ọ̀la sáládìsì níwọ̀n ẹ́ tàbátọ̀ nípa àfẹ́kẹ́ ọ̀sọ́lù fẹ́kẹ́ ọ̀wáyádọ́lù fẹ́kẹ́ ìyà wọ́n fi síbẹ̀ ní ìgbìmọ̀ yóò túmọ̀ sí wípé wọn ò máa àfọwà ṣíkà ibn òfèmí rahimahullah wọ́n ti ṣẹ́lú lọ́kọ̀bátò fìkà wọ́n ṣe àti bẹ́ẹ̀ lọ nípa àdí kódà wọ́n tó ṣe ṣẹ́lú mọ́túnlá jùrùmíyà tó ti gbé tàbá ń sọ̀rọ̀ lóga àìsí wọn mú lóga ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà lóga ń bẹ wọ́n ti ṣẹ́kùn ṣànà pípọ̀ ọ̀rọ̀ àkàlẹ́yìn Yorùbá wọ́n ní tàbá dákọ̀ akín, a ṣe gúnlẹ̀ ààfin ìdàlálẹ̀ dáadáa, ṣẹ bá ti dárúkọ ṣàmẹ́ kìtọ̀. Mi ò ní kó fi dàlálẹ̀ o, kéjì rẹ̀ ọ́nà àwọn àgbẹ̀ àwọn ọpọlọ́nu. Hmm? Rahimahullah, Rahmatan Wasi'a. أحياء منهم والأموات àwọn tó ti lọ́nu wọn àtàwọn tó ṣẹ́kù àwọn family should continue àwọn náà pẹ̀lú ṣàrán pìtọ̀ nínú àwọn orin tó jáwá sí orin kẹtẹ́kà tó yá rọ̀ṣẹ́rọ̀ ṣàrán pìtọ̀ tó káàkiri dáyé tó náà wọ́n وعن سواه قبل من سهامه وذكرى بذنوب المنعجى إن ترأمان سبقا لم يخرجا وإن تريد تحصيل فن تنميه tó bá gbèrò pé o fẹ́ nímọ̀ nípa ẹ̀tún tó mọ̀ kan tó fẹ́ ṣe tàṣílẹ̀ tó tàmímù ò fúrí wípò ọba délẹ̀ mákà kọ lérèfè kò sákò rẹ̀ ẹyọ pàtó gbámú yẹn wípò ogbó mọ̀ délẹ̀ wà á ń fi wá ó kọ́bílà ìtìá àwọn míì tó bá yàtọ̀ sí fánù yẹn kọ́bílà ìtìá nígbà tó bá sí parí ìtàkọ́kọ́ yẹn máa kọ́radó má ti wọ́ bẹ̀ má jẹ́ òfúnjú mọ́ lọ́wọ́ wà fi tààrọ́ ọdún fi olóhùn kéèyàn ọmọ kọ́ ìmọ̀ kọ́ ọmọ tààrọ dáfà rẹ̀ kájọjọ máa rìn tẹ̀léra wọn báyìí wọ́n lọ́nkọ́lẹ̀ lọ́nkọ́lẹ̀ lọ́nkọ́lẹ̀ lọ́nkọ́gbẹ́ papọ̀ lẹ́ẹ̀kan náà alimani ujaa alimani ujaa ayé jaa alimani hamza ẹ̀ sá lọ ẹ́ lọ́rúra tán àwọn àfáà wa wọ́n ni wà fí tààrọ́ dúfilẹ̀ olóòm jaa alimani wọ́n fẹ́ wọ́n kàfà sí bẹ́ẹ̀ torí pé kí nìdí ìdánmúwámbì nínú bàlágà wọ́n tó yẹ ní àtẹ̀ṣùwí ogílù wọ́n nítorí pé in na tau amani in tau amani sábàkọ́ ọmọ méjì èyàn fẹ́ bí méjì táwọn méjì gbọ́lá fẹ́ jáde papọ̀ lẹ́ẹ̀kan sábàjẹ́ musábàkọ̀ ẹ̀yàn méjì làwọn jẹ́ láyọ́kùnrùdà láìláì dínì láti lè rí agbé tí wọ́n ń sọ yẹn kò ṣe ṣe tó bá lọ́pọ̀ fẹ́ kó gbogbo mà papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀kan náà lọ́fẹ́ àpá àwẹ̀ wọ́n wá fún alágbèjú ẹgbẹ́ obìnrin tó lóyún lọ́jọ́ méjì tó já ilẹ̀ ẹ̀kan náà àbídábá yìí já abẹ́ já ilẹ̀ ẹ̀kan náà gan abẹ́ẹ̀kọ́ wọn ó já ilẹ̀ ẹ̀kọ́ kan ni kọ́lọ́ ọ̀làkọ́ bá kẹ́wọ̀n àfà ọpọlọ wọn pé gan so wọ́n fi sọ fún ẹ̀wọ́ tó ń sọ pé gbogbo ẹ̀ náà ẹ̀ká fọ papọ̀ ẹ̀yà àsìkò corona eh, covid nineteen rẹ̀ káwọ́ gbogbo ẹ̀ papọ̀ olórí pé ní káfọ́ owó ẹ̀ hádà wa mọ̀ sẹ́kì ilẹ̀ máa sáàdù wọ́n ní ṣùgbọ́n ọlọ́wọ̀ bá kan o ẹlòmíì kọ̀ bá àjò fún olùkú pàpọ̀lẹ́ka tó

pẹ̀lú òkú ọlọ́run láàrin ìṣẹ́jú márùn kò sì gbàgbé ẹ̀ ọlọ́run ọ̀dá alákan wọ́n láwọn ilé yìí o istisna an mustesna ẹ́ wọ́n láwọn نعم الماكل الصالح الماكل الصالح المبادرة إلى تحليله واغتنام سن السبا المعقد السابع agbọ́nrin kókó ẹlẹ́ẹ̀kẹ́je almubadaratu ila tahsili kéèyàn ó má fi wíwá mọ̀ falẹ̀ kéèyàn ó tètè jí kò sí kéèyàn ó tètè ní o kéèyàn ó tètè jí kò sí ọ̀fẹ́ múlẹ̀ oko ẹ̀yìn méjìlá ẹjọ́ lọ wọ́n wá ní kẹ́ẹ̀sùn àbà tó dàárọ̀ ìjọ́ kejì kẹwàá lọ múlẹ̀ oko ẹ ti wá jí dábà látàgò méjì alẹ́ ẹ̀sùn ńbẹ wá jí làárọ̀ ẹnì kíní bó ti kásùn bá tán sàlámù àlìsàn ọgbà ọ̀nà kejì ní ilé ìmọ̀ ó kílẹ̀ kẹyẹ ó dún kíbu kéyìn orí padà dáa kéyìn máa sílẹ̀ máa sàlẹ̀ sàlẹ̀ gan ẹ̀jẹ̀ ò ó tún ó sùn bàjẹ́ ó ọwọ́ amú ọkọ́ ọ̀nà wà lọ gbà tó orí iṣẹ́ tí ẹni àkọ́kọ́ tí lè bá mọ́ náà wọ́n tó bá dọ̀lá ní gúgbẹ̀ kan wá bẹ̀rẹ̀ tí a mọ̀ pọ́nlá náà èyí ò lóòtú ní dúró bọ́rọ̀ ma ṣe rí nìyẹn àsìkò ara láti kí o alìmọ̀bàdáratù ilá tafsir ìyẹn ní wọ́n ẹ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí tó ti fi gbọ̀ọ̀dọ̀ ẹ̀ tó ti wéṣẹ̀ yóò wà máa faramọ́ ọmọdé tó nímọ̀ jùlọ ẹ̀kí ní ṣe gan láì ayọ̀ wọn tẹ̀ ti pọ̀ jù ìgbéraká ti pọ̀ jù ẹ̀ ìmọ̀wó ló mà tètè gbájúmọ́rọ̀ ìmọ̀ tó fi lórí àwọn ọmọdé èèyàn bí kéèyàn wọ́n mọ̀ fún gbogbo ìgbà wọn kí wọ́n kéré o kéèyàn mọ̀ fún wọn kéré àwọn nǹkan tí wọ́n bá fẹ́ gbèsè wọn la kéèyàn ti tètè máa ṣíjú wọn síbẹ̀ wà tìmẹ́mù sí ní sídà wọ ṣàbà kéèyàn ó máa lo àǹfààní àsìkò ewé àtàsìkò ọ̀dọ́ dáadáa àwọn àsìkò yẹn dáa púpọ̀ àsìkò ewé àsìkò ọ̀dọ́ kí ni gbèdéke àsìkò ọ̀dọ́ ìgbàwo ni forty ah. ẹ́ gbígbọ́ hmm? méjìlélógún àwọn àfáà pín wọ́n pẹ̀ kí níkan ní mọ̀rọ̀hìlù annumuwi al'insani mọ̀rọ̀hìlù نموي الإنسان أو البشر واني human development stages مراحل النمو الإنسان wọ́n kọ́kọ́ mú láti bèèrè àtíflù ìgbà tí تفلو يه wọ́n pín sọ́nà méjì tíflù wọ́n pín sọ́nà méjì wọ́n pè ní àtòfúlà àtòfúlà tó lè mú bá kíra wàtòfúlà tó lè mú ta àkíra early childhood and late childhood ní òkè ó làwájú kí òyà náà sí ìṣe náà sí kàlájúká ní education eh, ilmu nafsi tarbawi education psychology ṣùgbọ́n ilmu nafsi tarbawi láti kàyí lọ́rọ̀ náà láka àtòfúlátùlù mùta àkírà òun ni from zero láti sófòrò bàtà ti bí ọmọ títí títí títí títí títí tí tọmọ yẹn fi ń lọ bí ọdún kan kankan ní ìṣẹ́ ìṣẹ́ ìdọ́rẹ̀ dáadáa mọ́ ṣùgbọ́n tó bá tún yá àtúfú láti lè mùtà àṣírà ọmọ tó ọmọ jí ń rákò tó ti ń rìn àtúfú láti lè mùtà àṣírà ó ti ń kò ní ẹgbẹ́ pé ìyá lè gbélẹ̀ kó má ṣe nǹkan sójú àbá àtúfú láti lè mùtà àṣírà òun gùn gbogbo àti títí tí ọmọ ó fi dé mustawa pé ọmọ tí ó ti dé marhalatul murahaqo ṣùfú láti mọ̀ta ákírọ̀ yẹn òun láti gan kí tọmọ ó fi wọ ọmọ tí wọ bí ọmọ ọdún ìgbò míì ó dìpẹ́ lórí environment albia ọmọ míì bá ti wọ bí ọmọ ọdún mẹ́sàn pàápàá obìnrin míì yóò ti máa ṣe pọ̀ so tó bá ti ń bi pé ọmọ ti ń wọ ọdún mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá ó ti yóò ti mọ̀ fí ìpé òun ìṣọmọdé máa ṣùgbọ́n tí ìbàlágà náà tán hmm, ìbàlágà tán ìyẹn náà ń pè ní marhalatul murahaqah adolescent stage àsìkò yẹn ọmọdé ó ṣòro láti handle báyìí òbí ọ̀fẹ́ máa wù pé ṣé kìí ṣe pé àjẹ̀nù lọ́lọ́ báyìí ọmọ tó ṣe pé tọba jókòó bẹ̀ wò tọba ti lọ yóò ti ṣe bọ́ kí ni mo sọ fún ọkùn tó jáde ẹni kí n jókòó bẹ̀ wáyé tó fi jókòó fẹ́ lọ́rọ̀ àwọn ọ̀rẹ́ yìí mínimọ̀ pàtàkì ní àbáwọn ọ̀rẹ́ ọba yẹgbà téèyàn alẹ́kọ̀ọ́ yẹgbà yẹgbà sí táìmù yẹn alìmẹ́ìlú ilẹ̀ asha aksa minal walidayn ọmọ òfẹ́ máa fi sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ warufakọ́ dáwọn òbí lọ òbí tó bá wá gbọ́n ìwọ ló tètè kírètì ọ̀rẹ́ fún kó tó ronú kó fẹ́ lọ rẹ̀ ìrùlé kí ó ti bá lọ ìrùlé kò bá lọ ó ti máa irú àsìkò yẹn gan ló lọ mọ́mọ́ rẹ̀ kúrò ní ibi islamic school ó mú lọ school àwọn christian nìkan tó gbé standard wà bẹ̀ àwọn tọ́mọ yẹn máa mú lọ́rẹ̀ẹ́ àwọn joshua àwọn manuel emmanuel àwọn paul àwọn ẹni ọjọ́ rẹ̀ rẹ̀ kò dẹ̀ sí táwọn yẹn bá ti sọ yóò nílapa lẹ́yìn ẹ̀ jù táwọn òbí sọ yóò mọ̀ ráwọn pé wọ́n understand ìwé tó máa ti máa sọ̀rọ̀ yẹn tí ó ti lọ tí èèmọ̀ bá ti lè jáde kúrò ní stage yẹn tọwọ̀ bùlúùkù tọ́fẹsẹ̀ rílẹ̀ lórí bùlúùkù ta wọ́n ń pè yẹn ní marhalatu rushd ojú tó jùbọ́ nìyẹn ó ti ní gbogbo èyàn ìfẹ́ ọkọ̀ tó wọ́n 20 years ìfẹ́ ọkọ̀ tó jẹ́ ọkọ̀ tó wọ́n 20 years so yẹn túnmọ̀ sí pé káwá ní báyé jẹ́ ń kájú sí àtẹ́jọ 15 years ìdí ìyàbá fẹ́ jẹ́ ìdí ìyàbá kọ́ fowó jẹ́ pẹ̀lú àánú ọlọ́run ìyẹn ti gbúdọ̀ kù sẹ́mẹ̀ ìyẹn ti gbúdọ̀ kù sẹ́mẹ̀ ṣe lásìkò adolescent yẹn brain ọmọ máa ń ṣàpù gẹ́ẹ́ ibẹ̀ ló ti mọ tó fẹ́ kó ṣe ọmọ wọn máa wà inquisitive nígbà yẹn dàdí kí ló dé tẹ́fí máa ń sáàṣì fìláyìn tó fi máa gaba ìgbẹ́nu ẹ̀sọ́ yóò tún gbé lọ́la yóò ní ṣe ẹ̀ lè ṣe fúnra yìí ní ló dẹ́bí lọ ń gbó ọ̀pẹ̀lọ fún alóńgbẹ̀ pẹ́sẹ̀ ò lè ṣe ní òun lè ṣe adventures almughamara wọ́n lè náà ẹ fún mi látẹ̀kùn máa gúnlé yẹn lọ sókè máa dẹ̀fẹ̀ adventures almughamara bí ìkẹ́ ẹgbẹ́ kan lọ wẹ̀ lódò so àwọn òbí tó wá wá lákèésí àsìkò yẹn wá ní kàn fún ní ìtàn Umar ibn Khattab kọkà yóò mo fẹ́ dá bí Umar àwọn kan tó lé tó lé àwọn kan ibẹ̀ ni ó sì máa dìvẹ́lọ́pù ohun tó fẹ́ jẹ́ by the time tí ó fi wọ blúùkù kí ní yóò ti balance láàrẹ̀ àsìkò yẹn làwọn ọmọ ń gbà míì náà máa ń expose sí bàjẹ́ pẹ̀lú àwùjọ wa àsìkò yẹn ní ọ̀rẹ́ sọ́ọ̀ sí bọ́ọ̀tì and girlfriend báyìí àwọn ọmọdé bàjẹ́ nìyẹn sílá ẹ̀ṣà ọ̀la tó lọ bá bẹ̀ dàpọ̀ rẹ̀ ọ̀pọ̀ àdẹ́wò tá a wá ní ìsìn lọ̀rọ̀ fóònù àsìkò yẹn kì í ṣe téèyàn fẹ́ kọ́ mọ́ mọ̀ nìkan ló ní ó mọ̀ mọ́ lásìkò tá wáyé torí pé fóònù ti wà lọ́wọ́ ẹ̀ bá ní kọ́ mọ̀ wò eléyìí tó ní kọ́ mọ̀ wò lẹ́nu pé kí ló dé láti ní kí mọ̀ wò wáyé tó ọba ti lè rí kàn fún ẹ̀yà torípọ́ lọ́wọ́ fẹ́ yọ lọ́wọ́ ṣùgbọ́n nípa ẹ̀lò tẹ́lẹ̀ bí àtọ́ba fi ń bá àbùnà láti lẹ̀ ló jẹ́pọ̀ ọmọ mi tí ọba lè náà ó lè jẹ́pọ̀ rẹ̀ sí náà ló lè sí pé mọ́ra àbú ṣé ìfẹ́ ń tirun gbọ́n yín kí ló wò dé bẹ́ẹ̀ ó jẹ́ kó ti pọ̀ jù báyìí lọ ni torí pé wàhálà wà ní ọ̀sálàmù ní kéèyàn ọ̀darùn-ún torí ọ̀rọ̀ ńlá ló ń báyà lẹ́rù ọ̀fẹ́ dá ìsìbáàlì mọ̀lẹ́lẹ́ ẹ̀sùn tó yíwẹ́ máa gbálẹ̀ bí a mọ̀ ọdún gbọ́dọ̀ bẹ̀lọ tó bá ṣe mí náà lọ tàrí ẹ̀sì yóò ṣe máa ṣe so alimuhim àsìkò shabab àsìkò yẹn kúwà wà kúwà tó dákírà ọpọlọ bíwà tí èèyàn kó náà ni ibi tó bá ti yà sí ìgbà yẹn ọ̀pàá ẹlòmí ibi bọ́ọ̀lù náà yà sí ìgbà bọ́ọ̀lù gbígbà ẹlòmí orin ni ẹ kàlọ́ mọ́mí tí wọ́n máa lọ ní ẹ̀rẹ́ nígbà nígbà orin nù wọ́n bá ní ẹ̀bùn tọ́lọ̀ ń fún ní ngf ẹ̀bùn báwo ẹlòmí jó ẹwà mọ̀ pé gbogbo environment tí ò ní wà focusless ló jẹ́ pé ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ ó ṣe pàtàkì ìjọba yẹn bá ti kẹ́kọ̀ọ́ àwọn nǹkan tí yàn fẹ́ kọ́ jẹ́ èèyàn gbọ́dọ̀ rí pé àwọn tó wà ń bẹ̀ náà àwọn òbí wọn náà ní tájẹ́sì yẹn náà fáwọn yẹn ìyẹn ò yọ ọ̀pọ̀lọpọ̀ olówó mùsùlùmí lọ ju ọmọ sí skul àwọn christian torí pé islamic values ó yàtọ̀ sí christian values tó yàtọ̀ ọmọ rẹ nìkan sí ní mùsùlùmí nínú kíláàsì lóòótọ́ standard wà lóòótọ́ ṣùgbọ́n values nǹkan so àsìkò shabab kéèyàn ọ̀rọ̀ rẹ̀ àsìkò ní qala ahmed rahimahullah qala ahmed rahimahullah ما شبهت الشباب إلا بشيء كان في كل فسقط imam ahmad bin hanbal ó ní máa ṣàbáàtù ṣàbáàbà tábá ní kí n fi àsìkò ọ̀dọ́ wí nǹkan

أسرع إلى النفس وأقوى تعلقا ولسوقا ولسوقا ìmọ̀ téèyàn bá wá nígbà ọ̀dọ́ asra ila nufus ó tètè máa ń yára jókòó sínú ẹ̀mí wà aqwa ta'alluqan ó sì máa ń lágbára gan ní síso mọ́ ẹ̀mí wà lùsúùkọ̀ àti lílẹ̀ mọ́ pàtì inú báyìí kìí tètè kúrò yóò dúró ń bẹ̀. Naam. Qala al-Hasan al-Basri rahimahullah, al-ilmu fi as-sighari kan-naqshi bil-hajar. Afọ́ àwa al-Hasan al-Basri rahimahullah, ó ní al-ilmu ìmọ̀tẹ́rí yẹn téèyàn bá wà fi ṣúgà nígbà pínísín kanakshi filhajar bígbà téèyàn bá fàlà sórí omi ni, sórí òkúta. Ṣẹ̀gbẹ́ta bá fàlà sórí òkúta báyìí yóò hàn bẹ́ẹ̀ sùmọ́ní àbáfàlà sórí omi sólè hàn náà فقوة بقاء العلم في الصغر كقوة بقاء النقش في الحجر فمن اغتنم شبابه فلا يربح وحمد عند مشيه سرارا فقوة بقاء العلم في الصغر téèyàn bá fẹ́ kí mọ̀ ó sẹ́kù síyàn láà fíyàn má gbàgbé mà ìgbà ọ̀dọ́ lèèyàn máa ń wà fàkúwàtú bàkọ́ ilẹ̀ ilmi fìṣùgà ẹ máa wo àwọn nǹkan tí nàbà ti fi gba ọ̀dọ́ sí ìrìn sábà gbàgbé agbára tí ń bẹ fún kímọ̀ sẹ́kù sí yàn lára àwọn èyí tí bá wá nígbà ọ̀dọ́ yẹn ni o kàkúwàtú bàkọ́ ìnáfṣì fìlà àjà bó ṣe lágbára yẹn bí ìgbà tí agbára ṣíṣẹ́kù tí máa ń bẹ nígbà tá a bá kọ nǹkan sórí àpáta tí èèparẹ́ bọ̀rọ̀ bí ṣe máa rí náà nìyẹn famanagutana ma ṣàbáàbá gbogbo ẹnikẹ́ni tó bá lo àsìkò ọ̀dọ́ rẹ̀ dáadáa náà la irba ọwọ́ rẹ̀ ó tẹ ẹ̀tí wọn irba máa rà hajjata hù hmm? al'irbu alhaja wà hamida inda mashibi nígbà tó bá di arúgbó tó wú dé mìíràn shed yóò lè yin sùráhù irin orú rẹ̀ irin orú ráà ah, ẹ̀yìn bàtà ń fìrì lórun ẹnu rẹ̀ ó lè tọrọ náà. ìsẹ̀mí tí kì máa ṣàbà àbìlí àbádá àyíkáyé láti rí ìdílé àmàlẹ́ ọmọ sọ́ọ́. ìtẹ́nim sínú ṣàbà àbìlí àfàtà ìwọ ọ̀dọ́ yà lo ọjọ́ orí àsìkò ọ̀dọ́ lò dáadáa indal machine torí pé tó bá di tó bá ti lò dáadáa tó bá dìgbà tẹ wú bá dé yahmadul qawmu sura ìgbà náà làwọn èèyàn ó tó yẹ ẹni tó fòrò rìn ìtumọ̀ ẹ̀dùn wípé àwọn èèyàn ó rí nǹkan sọ́n pa ẹ̀ tó bá fi gbọ́dọ̀ rẹ̀ sí náà wọ́n rẹ̀ àlùfà wọ́n máa mú nínú àgbàgbà بل هؤلاء أصحاب رسول الله صلى الله عليه وسلم تعلموا كتابه èyí tá a fi wá sọ síwájú ọ̀rọ̀ àwọn àfáà wọ́n ti study psychology àwa ẹ̀lẹ́mẹ̀gbẹ́ àti wá wọ ah, ogójì ọdún báyà lọ́n sáwà lè ní màmá báyìí àfáà ní fọkànbalẹ̀ ọ̀hún wà láyé ta wá hámú mímọ̀ sábàkọ́ ẹ mẹ́jà a máa lérò nínú tá a ti sọ síwájú wípé أن الكبير لا يتحلى إما جاء لي ربع ولا بيقول لي فبارك هو إما ربعه بل أولى أصحاب رسول الله سبحان وسعد وجل الله محمد صلى الله عليه وسلم تعلموا كبار أبغى أنا أعرف كيف إما واسي يقول له ذكره البخاري ذكره البخاري رحمه الله في كتابه في كتاب العلم من صحيح وإنما يحصل التعلم في الكبر كما بينه الماوردي في أدب الدنيا والدين ele da sọ nípa kéèyàn fagbára kẹ́kọ̀ọ́ imam imam bukhari wọ́n sọ̀rọ̀ nílẹ̀ ní kitab al-ilm bákan náà ẹnu tá kàn fẹ́ fàyọ ń bẹ̀ ní pé kí dégbé èèyàn lè fagbára kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n dábẹ́ sọ fún wa innama ya'su ó máa ń lè dé ẹ̀mí at-ta'allum kéèyàn bá ń kẹ́kọ̀ọ́ fagbára kẹ́kọ̀ọ́ gbogbo tí ń gbà yẹn àfóònì ẹ̀fí ọkàn yìí sí káwọn náà dáadáa yọ́ mọ̀ ronú wípé ọbẹ̀ tán tí mo sì ń rò pé yọ́ tọ́ làkùjọ ọba tó dépẹ́tọ̀ ẹ̀ tí parí kí o ní àjíjẹ́ ẹ ọwọ́ ti lé ọmọ wáyé láti ilé ẹ̀kọ́ ọ mi ọ̀dá àmà àmà kìsùn ẹ̀yà àmà sílọ fọ́lọ́pọ̀sá náà إنما يعصر التعلم بالكبر كما بينه الماروزي في أدب الدنيا والدين أفوا àwọn náà sọ nínú tíra adábù dúníyà wà díẹ̀ náà kí ni tí máa fà tẹ́kọ̀ọ́ fífẹ́ lè díẹ̀ lágbà àìrójú máa ń pọ̀

ìlànà ẹjọ́ ìyàwó ìjọba rí ojú rẹ̀ sí kò lókun dì ṣùgbọ́n bá ti kókun ti wà tó ti já lọ ọjọ́ ọjọ́ ìjọba wàrà àwọn ìyàmọ́ níyàwó náà ومن قدر على دفعها عن نفسه ṣùgbọ́n àfà ní síbẹ̀síbẹ̀ o ẹlòmí gbogbo nǹkan ẹ̀ṣe pọ̀ tó náà ìmọ̀ tó ń lọ ni so ká mọ́ jẹ́ kí yẹn ó kó rẹ̀wẹ̀sì bá wa ọlọ́ ẹ̀lẹ́ níyàwó mẹ́rin nínú ilé kó tó máa wámá kọ́lá kan mọ́dún nàìjíríà gbà pé máa travel káàkiri tó máa wámá káàkiri so taofik ọlọ́ọ̀lẹ̀ yẹn máa ń tọrọ wà tẹ̀sí ẹlòmí ti níyàwó ti fi máa ń lé kó tọrọ lọ ọlọ́sí pẹ̀lú wọn kọ́dà ó tún yanjú dọ̀dọ̀ mi lọ tí ó ní kàkà àfáànífà máa ń kọ́dìrà aládẹ́fù ìyànú sí gbogbo tàwa sàkalẹ̀ yóò ẹni tó bá ní kápá láti lè bí gbogbo àwọn nǹkan inú tí ó jẹ́ kí òun lọ́wọ́ ọjọ́ kalẹ̀ yìí yóò ní ìgbà kọ́dà ọ̀fẹ́ ìlú dọ̀dọ̀ mi gà lọ agbárin ẹlẹ́kẹjọ lùzúmù tààmì fi tọ́làbìhì kéyìn ó dún ní máa ìfarabalẹ̀ téyàn bá ń wá ìmà yára rẹ̀ ó balẹ̀ mọ́mà bẹ́ bí ọ̀yà farabalẹ̀ àtàání ìtumẹ̀ náà ní pé kéyìn ó mọ́ kájú adam al-ajala wà tarku kéèyàn ó gbé kíkánjú jù sílẹ̀ gbà láti parí ẹ̀ láì ní rò pé bákan sáré láàrin ààrẹ dọ́gbọ́ afọwọ́ ẹgbà pàpàpà ní ọ̀fọ̀dà ẹni tí ń wá mọ̀ sọ pé ẹ̀dàkùn gbà láparí jẹ́ àì kájú ṣùgbọ́n nínú àdánwò èyí tí ẹni tí ọlọ́run ṣàánú ẹ̀ lórí àdánwò ọmọ kí ó ah, àkọlù nílẹ̀ kọ̀lẹ́gbẹ̀ ó ní àlàájálà lọ́wọ́ àgùtọ̀ ẹ̀jẹ̀ parí alimustawa alkhọ́mi ẹ̀dùn tẹ̀dìrìwò a ẹ̀jẹ̀ gíga o ṣé túmọ̀ rẹ̀ ní kó tí wàá máa kéwọ́n lọ́wọ́ ìparí mustawa alkhọ́mi ayé ìkanjú àwọn àfáà tó ṣáájú wọ́n máa gbàgbé ara wọn sọ́dọ̀ àfáà wọn àbá àgbà náà bẹ̀rẹ̀ sí òun wa máa lọ rẹ̀ ẹmú fún òun lọ ẹjọ́ òun tún kódà yóò ti di àfà èyí tó ń tún rí yìí tó ń lé rí nítorí ti wá ilé máa ń ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ nígbà nígbà bá rí wípé ìwọ náà lórí pé wọ́n lọ fẹ́ nímọ̀ jù nítorí ti wá ìyẹn ọ̀dẹ̀ túmọ̀ sí pé gbogbo màá ló ti mà ó ní rẹ́nì kankan tó ṣàǹfààní látara àbá tó máa ṣàǹfààní látara rẹ̀ ẹni bẹ́ẹ̀ kò ní fẹ́ kó lọ́dọ̀ àfa àfáà ló ti lábẹ̀ máa lọ èyí tó ti máa náà jáyọ́ lọ́mọ àtàfáà ní àtàwà tí ẹ̀nà ṣùgbọ́n láti kò tán aláàjára kajú kajú yẹn pọ̀ lẹ́nu pé ẹlòmí lọ sí ọlọ́ hákùrán bẹ́ẹ̀ wà tó ti gbé ọ̀rọ̀ tó gbà wọ́n sá lọ àgbóná gbòòrú láàrin oṣù mẹ́ta mo ṣe dé mo ti dá tàbí ẹwà ẹni kọ̀ọ̀kan 100,000 lẹ́yìn ọ̀sán tó ndị ayé ń kájú nítorí ọlọ́rọ̀ ẹjọ́ kò tí ò náà làbúdà mílẹ̀ ìjàdà kí ìlú ṣe kó yanjú náà ká ká sá fún máa kó bá yẹn ọ̀rọ̀ èèyàn wà dà gẹ́gẹ́ ní pé náà إن إذ القلب يبعد عن ذلك وإن للعلم فيه ثقلا كثقل الحجر في يد حامله أفأنا إن تحصيل العلم وأن كي يعطى يما قوي الديمة لا يكون جملة واحدة كل جهة كان لا يكون كان هي مصيبة أبوه gbogbo àwọn àfáwátà ń tọ́ka sí ilé gbẹ́jọ́ kan ó tánà bá ṣẹnu bọ́ tán bá pẹnu bọ̀ àáfàá mi tó bá lọ mú ìwé tí ń kọ nǹkan sígbà tó kó bẹ̀rẹ̀ kí ó yóò lè má rẹ̀ sótú ah, yẹ kí n ṣe eléyìí nínú fáìfù ògbà tù kò yẹ kó wo ṣe eléyìí ṣùgbọ́n nígbà náà ló sì àbí wọ́n ń kọ nǹkan fún ọ àbáǹkà wọ́n fẹ́ jọ́ sí nǹkan kan lárúbáwá ọ̀wá ń fi àínù òun fi àálìfù kọ́ hmm? ajírún ọ̀wà ajírún bó ṣe yí ọmọ ń gbà ẹ̀yìn tọba ń wo ọmọ rẹ̀ rẹ̀ ìgbà kan ló rí bà wọn ibi tó tún délé ní iná ìrèpò òtítòkùn so láyàkùn jùmlá kan wà kò lè jẹ́ ẹ̀kan náà ìdìl kọlùbù yàdà àti ọkàn gan ò lè gbé ọkàn kàdára láti gbé lẹ́ẹ̀kan náà kò rọrùn ìdí ìyẹn tó jẹ́ pé àwọn tí wọ́n gbé tó ìmọ̀ náà kalẹ̀ náà fi gbé ká stage by stage ìpele ìpele nìmọ̀ ó lé ọmọ tó lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ mẹ́rẹ̀ ìtìdáyà ẹ̀wà ń kọ́ níṣẹ́ sánéwì ìrẹ́fẹ́ kó tètè ìwé ìsẹ̀yájú ẹ̀ náà ẹ̀kọ́ bá mi ìkẹ́kọ̀ọ́ níye mẹ́ wà ìnà wọ́n ní ìmọ̀tẹ́ rí yẹn ó ní wíwíwo nínú kásíkọ́lẹ̀ hajjari fi yá di hàmìlì yìí bí òkúta ṣe máa ń wúwo téèyàn bá gbé lọ́wọ́ bí ṣe máa rí nìyẹn lágbèjú oníṣìn ẹni kan mọ̀kan kúnlẹ̀ kó gbókúta kan lọ́wọ́ ẹ má nà yóò sùn ẹkún àbí òdìsúnkún bọ́lọ̀ mọ́ ṣe nìyẹn ṣùgbọ́n tó bá ara mú lọ́wọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wíwo yìí ò ní àfẹ́tọ̀ ẹ̀ ṣùgbọ́n tó bá gbé òkúta ẹlẹ́ẹ̀kan náà yóò jà lẹ́sẹ̀ wọ́n ní bọ́lọ̀ mọ́ ṣe nìyẹn náà أعوذ بالله من الشيطان الرجيم إنا سنلقي عليك قولا ثقيلا المزمل أي القرآن وإذا كان هذا وصف القرآن الميسر كما قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولقد يسرنا القرآن للذكر القمر فما ظن قال تعالى ọlọ́run iná sanúlùkì àlèkà kọ́ọ̀lá ṣàkìlá àwọn ọlọ́run àwọn aláàfin sẹ́sìrà náàbí ọ̀rọ̀ tó wúwo tọ́ ayé alkùnrin alkùnrin ìtò wúwo ni wọ́n ìdá káàrin hádà wọ́sùn kùnrin mú yásà tó ń ti wípé ọlọ́run sọ síbẹ̀síbẹ̀ náà ìgbàtọ́rọ̀ ní wọlàkọ́dẹ̀ sẹ́lẹ̀ kùránì zik àwọlá ṣe kùránì ní nǹkan tó rọ̀ síbẹ̀síbẹ̀ ọlọ́run sọ pé wúwo tó bá wá rí bẹ́ẹ̀ samazọ́nù gẹ̀gẹ́rì mẹ́lẹ̀ ìmọ̀ àwọn ọmọ tó kù tọ́nà wọn sọ pé òun ti ṣe ní rírọ̀ sàwárò báwọn náà ní wúwo ìmọ̀ fáwọn lẹ́ẹ̀kan lórí ó sì lè má lọ ẹlòmí bá sí fìlà báyìí orí apá yẹn tó wá kàdà ọpọlọ وقد وقع تنزيل القرآن رعاية لهذا الأمر منجما ومفرقا منجما مفرقا باعتبار الحوادث والنوازل قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك نثبت به شهادك ورسلناه تفصيلا وقل وقع تنزيل القرآن في صحك القرآن ó رعاية لهذا الأمر hadha al-amr pẹ̀lú pò náà kíyèsí àwọn kàtà sọ̀rọ̀ منجمه ó wá lẹ́yọ ẹyọ ni mufarọ́kà ó wá ní sísẹ̀ntẹ̀lé bí i ti bá àwárí wọn náà wà fún pẹ̀lú kíkèsí àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ kìí ṣe péjọ kan náà ni kò á ní sọ̀kalẹ̀ ìpì qala ta'ala ọlọ́ni wà qala alladhina kafaru àwọn aláìgbàgbọ́ wọn sọ wípé lawla nuzila alayhi al-qur'anu jumlatan wahida ìbámọ̀ ta tọ́bà tó bí kùránì tán fún Muhammad yìí ní sallallahu tọ́ẹ̀fẹ́ ẹ̀kan ṣúná lọ́n sọ̀kalẹ̀ yìí fún kò bá dájáre ọlọ́run wá fún wọn létí wípé kàtàlẹ́kàlẹ̀ ní sábì tàbí ìfọ̀ àmọ́ máa ń sọ̀kalẹ̀ lẹ́yọ ẹyọ ni ká lè ẹ̀mí rẹ̀ ànábì balẹ̀ ni ṣe tó bá wá bí ilé ẹ̀kan yóò kú dáàbò bẹ́ẹ̀ ni rẹ̀ wàrọ̀ sáyìnàwó tẹ̀rẹ̀fìlà àwọn ọlọ́run ọba à ń ké fún so bó ṣe wá ní díẹ̀ نعم وهذه الآية حجة في لزوم التأني في طلب العلم والتدرب فيه وترك العجلة كما ذكره الخطيب البغدادي في الفقه والمتفقه والمتفقه والراجل الأصفهاني في مقدمة جامع التفسير الأصفهاني wali àríl àyà wọ́n ní àyàtà àkàyí hujjatun ẹ̀rí ló jẹ́ fèlòzómi sàánì fi tọ́lọ̀bìlẹ̀ ìpé àìsẹ́ kí o mọ́ farabalẹ̀ nígbà wà mọ́ tọ́lọ̀ ń bá lè kọ́nà bílẹ̀ kọ̀ wípé kùránì o kìí sẹ́ kánà lágbìlẹ̀ lọ́wọ́ tíẹ̀tíẹ̀tíẹ̀ wàtàdọ́rùn-ún jù fi káàsì máa ṣe wàsárì kí ní àjàlá ká gbé kíkájú jù sílẹ̀ kàmàzákàrà ọlọ́kọ̀tún ibi bagdadi ilé ìtàn sọ yìí tí a dá fẹ́ gbọ́lá ìwé fún ẹ lórí ẹ̀ ìdálọ́wọ́ tí a fọwọ́ kàtí ibi bagdadi tí a fi ń jẹ́ alfaqihu bákan náà àfọ́ àwọn arábìlà ẹ̀sẹ̀ àrẹ mọ̀kọ́bímọ̀ tí wọ́n kọ síbi jáàmù tafsir ẹ̀díkà lọ wò àlàyé nípa kíyàn mọ́ màá kájú àbàmbẹ̀ nítorí kí fún ẹni tí à ní ó ti kọjá ńlẹ̀ so ìdí ìyẹn tó fi jẹ́ pé ẹni tí ń gbà pé lọ́dọ̀ àfà ẹ mọ̀ yàtọ̀ láàrin ẹ̀ àti ẹni tí ó ń dá kàfù rẹ̀ tí wọ́n bá lọ sí mọ́tàbà náà mọ́tàbà wọ́n fẹ́ lọ rajà eléyìí ti wá mílíọ̀n lọ́wọ́ eléyìí náà ti wá mílíọ̀n lọ́wọ́ lápèjúwe ni o ẹ̀rí ẹ̀ tó bá ti dé àwọn maktabasi bookshop tàbí tàtírà tó bá jẹ́ pé ní tí gbà kí ló dàwọn àfáàní òní ọmọ sọ tíra tó rárá ṣe ní alfaqih wal mutafaqih náà náà náà mọ̀ jù ẹ̀mọ́ wa ṣe ní síyárù a'lami nubala torí kó ti gbọ́rọ̀ kódò lè jẹ́ pé torí ọ̀rọ̀ yẹn nìkan ẹlòfin ajá abẹ́rẹ́ tí ọmọ akéwùmọ̀ ní síra mi ṣùgbọ́n ní tí ò mọ̀ yẹn tó bá rí pẹ̀lú ẹ̀dọ̀ ọmọ tàbí tí àwo ló da fún lóga àwọn aṣọ ọlọ́run aṣọ ó ti mọ̀ pé èyí tó ń sáà ní sọ́ọ̀bù náà lọ́tà fún ọ Yọba lọ mú tí a gbogbo owó tó kó lọ́wọ́ náà àlìgbẹ́sù wá sẹ́lẹ̀ bí kan ta tíra àwọn àtà ìjàpá àfihàn rìbó fún àwọn ẹ̀ka àwọn ìjàdọ̀dà ṣùgbọ́n lọ́wọ́ pé òun kẹ́kọ̀ọ́ yóò ti máa gbọ́ nípa tí àkọ̀ọ̀kan nígbà tí ní kéwú yóò ti máa kọ sílẹ̀ ṣùgbọ́n afọ́gbà máa ń ṣàlàyé báwọn ṣùláwò ní pé èyí ò ní bí ẹsàsbùkù kan ní àjẹmáṣẹ́ rẹ̀ wọ́n bá ti dá ọkọ̀ tíra èèyàn kọ́ lẹ̀ kẹ́ẹ̀dọ́ parí tíra kan gbà mí ẹ ti lè kọ bí tíra twenty ẹ bẹ̀rẹ̀ pẹ̀tọ̀ tó bá tiẹ̀ lọ láìbìrì gan tí à ń lọ́ọ̀ máa wá tẹ́lẹ̀ bá wọ láìbìrì tí ìbá tẹ́lẹ̀ tó ní gbogbo ilé yọkàn sá máa rà ní kò ní mọ kí ló ń wá lọ so ní yẹ parí tíra kan èyí ó ti kọ àwọn bí tíra bí ọgbà sílẹ̀

تلتقط نعم بحسب المنوب وحكمة وإنما السيد شمار النقط أفوى ابن النحاس الحلبي رحمه الله wọ́n اليوم شيء وغدا مثله wọ́n ní ṣe اليوم شيء èmi tó rí nǹkan وغدا مثله ọ̀la náà nǹkan ní ìlò lọ́tọ̀ má sọ pé dandan lá ní tẹ́ ẹ̀kọ́ ṣe lọ́la kò nílò ẹ̀bí sí ogun ẹ̀ sójú àwa àlèyé mú ṣe ọ̀gádá nífìlọ̀ má pa nǹkan ọjọ́ méjì papọ̀ lọ́jọ́ kan ṣoṣo nínú kábìlì ilmi àwọn ẹ̀dọ̀ kíìmà núkàtù núkùbà jámù rẹ̀ ní núkàtù ìtumọ̀ núkàtù ni pé bóyá èyàn sákò gbogbo àwọn bí èso èyàn kó papọ̀ èyàn kó papọ̀ èyàn wá fún in tó jáde ń bẹ̀ yẹn nókùbà nìyẹn hmm? ẹ̀tọ́ kí tẹ̀yàn fẹ́ lò gẹ̀gẹ̀gẹ̀ gbogbo èyí tó ṣe kí ni o èyàn dànù ní nókàbìlì ayémi ṣé wọ́n ti gbàgbé ni pé àwọn ẹ̀dọ̀ kì í mọ̀ gan ẹlẹ́ tí tòlùtakọ̀ àwọn èdè yẹn ń sàn ń sàn òun náà ní máa padà di ìmọ̀ ńlá o yòhásílù ìmọ̀rún bí i hikma àwọn pínpínpín náà lọmọ ènìyàn máa ṣàjọ tí ó di hikma máyà lọ́wọ́ wà iná máa sẹ́yìn wọ́n ti gbàgbé ni wípé àgbàrá tẹ́ rí yẹn egypt máa wù nọ́kọ̀t kíkan omi olódàgbàrá anọ́kọ̀t ìmọ̀nà kọ́tọ̀ drop hmm? àkójọpọ̀ kíkan omi náà ló padà dàgbàrá tó ṣe sùúrù ó lè dàgbàrá jọ kan náà àgbàrá ò lè kọ́kọ́ kíkán òjò láàkọ́ orí kátó gíní o kátó lágbàrá náà البداءة المصنفة في فنون العلم حفظا واستشراحا والميل عن مطالعة المطولات التي لم لم يرتفع الطالب بعد إليها ومقتضى لزوم التعاني التعني والتدرج tàbá ní kéyìn ó farabalẹ̀ kó sì máa ṣe wíwá mà ní sísẹ̀ tẹ̀lé kí ni táàfin mà péyàn fẹ́ ṣe mọ̀kútádọ̀ rẹ̀ that is implication mọ̀kútádọ̀ lóṣùmí kí ni táàfin mà pé èyàn fẹ́ ṣe kó wá mọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó sì wá pẹ̀lú sílẹ̀ tẹ̀lé àkọ́kọ́ ni alìbàdá àtòbìlìmù tó ní kí sọ́ọ̀lùmùsọ̀ ní náfà tí fi ìrìnlẹ̀ kéèyàn gbogbo màtíyàn bá ti fẹ́ wá kéèyàn ó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn mùtúùnù kéékèèké tí wọ́n ṣe nípa ìmọ̀ téèyàn fẹ́ wá yẹn àwọn mùtúùnù kéékèèké yẹn kí nǹkan fi bẹ̀rẹ̀ hewson ha sórí ẹ̀mà kéèsì o ní dáhùn sọ ilé ẹ̀rí kéèyàn kẹ́ gbọ́dọ̀ ara ẹ lọ sí tẹ̀síbíkẹ́ tí a bá tẹ̀sí kìí rán àǹfààní hibza hasori wastishraha tó wá ẹni tí ó sì ṣẹ́rù rẹ̀ fọ́ tó ṣàlàyé fọ́ wàlmẹ́ìlù ánimùtọ̀ọ̀lá àti lèmùtọ̀wọ̀lá lákọ̀ọ́kọ́ náà kọ́kọ́ jìnà sí pé wọ́n fẹ́ kafẹ́ tí bá rí jìnà sí yẹn náà alimogini nùkùdámá kọ́kọ́ jìnà sáwọn yẹn náà agbára ọmọ akẹ́kọ̀ọ́ tí ìdébẹ̀ lásìkò yẹn má fi yẹn bẹ̀rẹ̀ yóò ọ kéékèèké tó ti máa parí tó ti dàá sórí tó ti gbẹ́lá yẹ wọn nínú lùzúùmù tà á ní ọ̀tàdàrú jù wọ́n gbogbo ẹnikẹ́ni fi bẹ̀rẹ̀ ní wípé ó sà ń kojú bọ àwọn tí à ńlá ńlá ńlá ńlá ńlá ńlá ńlá nílọ máa kà onítọ̀ fẹ́ kó bẹ́ sin ara rẹ̀ ni o torí pé yóò dojúrú ma lọ́wọ́ àwọn kìláfáàdì ìwòrí yóò ìbúlà fẹ́ mú báyìí ìgbà tí الحامل walmurab obìnrin tó lóyún àtòbìnrin tó ń fọmọ lọ́mọ táwọn afáàn sọ̀rọ̀ lórí wípé ṣé wọ́n gbàwẹ̀ padà ní tí wọ́n bá lè gbàwẹ̀ àbí wọ́n ṣe fídíà ọ̀rọ̀ àwọn afáà pọ̀ lórí ẹ̀ afáà ibn hazmi rahimahullah allah yìí wọ́n ní kò tiẹ̀ àtàwẹ̀ ní onígbà àti fídíà ní kò ní jẹ kankan yóò dàbí wọn gbà owó tó lè afáà ibn hazmi kan náà níbi hadith àrẹ́sára fi sọ̀rọ̀ nípa pé èèyàn fẹ́ sọ ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ tó èèyàn lóbìnrin èèyàn fẹ́ sọ di lọ́kùnrin èèyàn fẹ́ sọ di ẹni tó lè lẹ́tọ̀ àti máa wọlé wá báyàwó èèyàn sẹ́mọ̀ pé ẹni tí wọ́n ìjọjọ́ sí kan náà abẹ́ẹ̀kọ́ lápòjú ẹni tó mọ̀ pé aslan kò lè rójú ìyàwó rẹ̀ ọmọ tó sì wà lọ́dọ̀ rẹ̀ tó yìí símọ́ ọdẹ̀ ní bùkátà tó yóò máa wọlé so àdíjì kan wá ń wà tí anáyọ̀ sálàm sàlàyé pé kán fún ẹni yẹn lọ́mú ìsọmọdé o ó láàrin ìwárà yẹn wọ́n ní inú gbàdí ẹ̀ tí ń yọ ní agbọ́n ẹ̀ kó mọ́mọ́ ẹni yẹn tó bá ti mú so yóò lè free farabalẹ̀ o masala yẹ masala tún ọ̀pírọ̀ tún jìdá masala tó lágbàá lọ àwọn jùmúhùrù náà àwọn àfà wọ́n ní iná àmàṣóhà bí masala yẹ hukumu yẹ tó àmàṣóhà bẹ̀rẹ̀ àwọn jùmúhùrù fi sọ́wọ́n àfà mi sọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ irú èyí nísìnyí tẹ́ bá dálẹ̀ fún ma kìí rẹ̀ bẹ̀rẹ̀ kí pẹ̀fẹ́ dà lóòrùn bàtán wá fọ ọ̀rọ̀ yẹn títí títí títí àwọn ẹgbẹ́ ọ̀dá tó bá fẹ́ bò ní ó ṣe mú àkàrẹ wọ́n fún sínú kọ́ọ̀bù wọ́n lọ gbé fún ta kò mú afárẹ́bùn fásitì wọ́n ní tán pè ní pé èyàn mọ̀ mú kéèyàn mú dàrẹ́jì ìyẹn ní pẹ́pà bẹ́ ló násù yẹn o kó gbẹ́nu sí báyìí sí in tó wá lọ fi bẹ̀rẹ̀ nú tẹ́pìn tó lọ fi bẹ̀rẹ̀ nìyẹn ẹniyẹn ìmá kókó bẹ́ sí ara rẹ̀ àbí kókó bá ẹ̀sìn àwọn èèyàn míì ìyẹn ló pọ̀ ń tà ń ṣe o tó pọ̀ tà ń ṣe nìyẹn o àwọn yóò mọ̀ wá wọn kàrọ yìí bẹ́ẹ̀ gbà tí mo ṣe báyìí alhamdulillah èyí tí mo fẹ́ sọ kọ́dà kó sáfà kan tí wọ́n tàwa sọ́là lọ síbi nàìjíríà yẹn kódà orí bí oṣù kan sí ṣùgbọ́n àìsè mọ̀kọ́lì àwọn kan láyé ní ìsinmi so in tó dẹ̀ fa ni pé àsìkò tí ò tí yẹ kán kojú bọ̀ mọ̀tọ̀ wà láàjì ni wọ́n ti ń kojú bọ̀ làfáà rẹ̀ sọ pé fàkọ̀dì yẹ́ jí ní aládìní yóò kú bẹ́sẹ̀ ara rẹ̀ náà وتجاوز ni nígbà míì téèyàn bá ń tayọ àlà téèyàn bá ń tayọ dọ́gbandọ́gba níbi wíwá mà ربما أدى إلى تبيير ẹni ẹbí ọba sọ́ra olùpadà mọ́ ní mọ́ olùpadà mọ́ wà mọ́ mọ́ ọwọ́ padà fi mọ́ ẹ̀rá rẹ̀ náà náà. wà ní bàdá ìlú ṣíkàn قول عبد الكريم الرفاعي أحد شيوخ العلم بدمشق بدمشق الساعة في القرن الماضي طعام الكبار سم الصغار ومن بدائع الحكم nínú àwọn ọ̀rọ̀ ọgbọ́n èyí tó rẹwà tí ò sí dídà tẹ́ kí ẹ máa ronú sí gbogbo gbà kọ́lù abdulkarim rifai ọ̀rọ̀ kan náà àgbàfà abdulkarim rifai àfáà yìí áàdù ṣùyúkù ìlọ ìlúwé bí dimaski sham fìlọ́kọ́nù lèmọ́bù nínú àwọn àgbàfà ní damascus ní sham damascus náà ní sham náà lọ́wọ́ fìlọ́kọ́nù lèmọ́bù kò tí ì pẹ́ sẹ́ńtúrì tó ṣe yìí kòlàfà tàbí sọ̀rọ̀ wọn yìí nineteen oh one náà bí wọn tẹ́lẹ̀ sẹ́ńtúrì náà kòlàfà yìí. àáfàá yìí èèmọ̀ méjì kan ọwà ní ìgbésí ayé adẹ́tẹ̀ká wò kákẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ bàbá rẹ̀ ti kú nígbèkèrè ìyá ẹ̀ ló ń tọ́jú ẹ̀ àdẹ́wò wá ni wípé ìgbà tí wọ́n bí i wúlìdá dọ̀ífà lè jísmi maríbọ̀ dss ni abẹ́wọ̀n ọmọ ìjọba wà ní fọ́ọ̀mù tó ṣùgbọ́n wọ́n pé èèyàn nífẹ̀ẹ́ gbé ní ẹgbẹ́ máa ṣe mọ́ ọmọ ọgbẹ́ ìyá rẹ̀ dààmú gá ìyá rẹ̀ pátì ìyá rẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ tọ́jú ẹ̀ débi wípé ìyá rẹ̀ ti fẹ́ já kankan sọ́mọ yìí ò ní òkú báyìí bàbá rẹ̀ lọ sọ́sọ́dọ̀ kọlọmọ kí ọba tàtù ndí jí ń kí arábágbọ́n ọ padà di àzàfà nípa kọrọ á nípa kọrọ á ó di àgbàfà kódà ó ní ìbùlápa dáadáa nínú ìlú débi pé ó padà tún dá jẹmíyàtò kẹrìyà kan lẹ̀ jẹmíyàtò bírò wal ihsan tó yẹ pé wọ́n tún fún àwọn aláìní tí ò ní nǹkan jẹ tán tó máa fà nǹkan fún ọ èyí tá a fà ẹ̀ tó ṣe gbẹ̀tù pé òun náà padà jáde láyé ní 1973 73 yìí wọn ló ṣe fi wọn ló jáde láyé bàbá bá jáde láyé ó ní stroke stroke ló ní fún odidi oṣù mẹ́fà ní olè jíjẹ́lẹ̀ ìgbà tó wà lọ jáde láyé tó kù díẹ̀ tó jáde láyé odidi ọjọ́ mẹ́wàá ló fi wà ní state of coma wọ́n lè wọ́n state of coma lóògbé yọ bá ṣàlàyé ṣé ẹ̀tọ́ àpò àṣọ ọmọ mi ọmọ mi bẹ̀tì kò lè ṣe kankan ó sáré sójú lẹ́yìn ìgbà náà ló tẹ̀sẹ̀ wájà ní 1973 so láyé fàyọ̀ ń bẹ̀rẹ̀ wípé òbí rẹ̀ ọlọ́ sọ́sàtà ọ̀tọ́jú ẹ̀ ẹ wá wo ìdààmú tó bí yẹn ṣe tíyà yẹn ṣe ń jọ náà àwọn ń jàǹfààní rẹ̀ lẹ́nu ọlọ́run kò bá foríjì yàrá kò bá yọ nísìkò bá kẹ́ so nínú ọ̀rọ̀ táàfà yìí sọ òun la fẹ́ lò ní ìbá ámùlì kìbáàrì súnmùsùnmùrà oúnjẹ àgbàlagbà fọ́ìsì ni ò ìwọ ni fọ́mù ike tí ọ̀bá tí ìtò oúnjẹ tó lò fẹ́ máa jẹ́ fàámùlì kìbáàrì ni mutawalaat àwọn tí à ńláńláńláńlá wọn mú jẹ́ ládájú fàámùlì kìbáàrì ni ò ìwọ́n tó wá ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ kéwú tó tún mútọ̀ wà láti lọ fẹ́ fi bẹ̀rẹ̀ kí lọ jẹ́ fún ọ bọ́ìsì ìyàn fẹ́ kú rẹ̀ ọ tó bá sì kú ọpá ẹ̀ ọ ìdásọ́bẹ̀ yẹn ìdágbàlagbà bí jẹ̀kọ́ subhanallah alhamdulillah ṣẹ́rọ̀ láìláìláà متى الدرس mo fẹ́ ká parí ẹ̀.